ọmọ ọ̀dọ́ bínú la ọmọ ọdọ́ mọ̀gá ẹ̀ lórí ó pa á pátápátá àkàtà àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ìpínlẹ̀ Anambra ni ọ̀dọ́mọkùnrin tó ń ṣe ọmọ ọ̀dọ̀ nílé olùkọ́ fásitì Nnamdi Azikiwe kan nílùú Ọ̀ka wà báyìí látàrí ẹ̀sùn tí wọ́n fi kàn án tóun náà sì ti jẹ́wọ́ rẹ̀ fáwọn ọlọ́pàá pé òun lòun ṣekú pa ọ̀gá òun olóògbé Chima Anole lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ kẹrìnlá oṣù keje tá a wà yìí ó ní ọ̀gá náà fìbínú fọ́ òun létí lórí ọ̀rọ̀ tí kò tó nǹkan nì lòun náà bá fìbínú fa ọmọ odó yọ òun fọ́ ọmọ ọ̀gá náà lórí ló bá ṣe bẹ́ẹ̀ ta tẹ́rù nípa ó kú pátápátá aláròye gbọ́ pé kì í ṣòní kì í ṣàná tí olóògbé yìí àti afurasí ọ̀daràn náà ti ń gbé papọ̀ bó tilẹ̀ jẹ́ pé lọ́pọ̀ ọ̀gbà ọmọ ọ̀dọ̀ yìí àti ọ̀gá rẹ̀ òun ni wọ́n jọ máa ń wà nílé àyàfi tí àwọn ọ̀rẹ́bìnrin àti àfẹ́sọ́nà olóògbé yìí bá wálé ni wọ́n máa ń ju méjì lọ nínú ọgbàlẹ́ ọ̀hún tó wà níbì kan tí wọ́n ń pè lábúlé ìfité nílùú ọ̀ká wọ́n ní lásìkò tọmọ ọ̀dọ̀ náà ń sá lọ tó sì ti fẹ́rẹ̀ sọdá sílùú míì làwọn fijilantè kan kẹ́fín rẹ̀ tí wọ́n sì dá dúró wọ́n bi léèrè ọ̀rọ̀ ìdáhùn rẹ̀ ló sì jẹ́ kí wọ́n fura sí i kó tó di pé aawo ọ̀rọ̀ náà ya nígbẹ̀yìn wọ́n lọ́mọ ọ̀dọ̀ yìí kọ́kọ́ sẹ́kànlẹ̀ pé òun ò mọ̀ nípa ikú òjijì tó pa ọ̀gá òun yìí àmọ́ nígbà tó yá ó jẹ́wọ́ pé òun lòun pa olóògbé Chima nínú àlàyé rẹ̀ tíwèé ìròyìn Punch gbọ́ ọmọ ọ̀dọ̀ afurasí ọ̀daràn yìí jẹ́wọ́ pé nígbà tí ọ̀gá òun ti biṣẹ́ dé nírọ̀lẹ́ ọjọ́ náà ó bi òun léèrè bóyá òun ti parí àwọn iṣẹ́ ilé tí wọ́n ní kó ṣe àmọ́ kò fèsì kan tààrà níṣe ló kàn wò bí olúndù èyí ni wọ́n ló bí ọ̀gá náà nínú tó fi bá ọmọ ọ̀dọ̀ rẹ̀ òun wá ìgbà tí. nígbà tí ọ̀gá mi dé wọ́n ní kí n ṣe ìrẹsì díẹ̀ fáwọn ìrẹsì náà ni mo sì ń sè lọ́wọ́ tí wọ́n fi tún bi mí pé kí nìdí tí mi ò ṣe tí ì fọ àwọn abọ́ oúnjẹ kí sì nìdí tí mi ò tí ì ṣe àwọn iṣẹ́ ilé míì mi ò sì fún wọn lésì kan wọ́n ní mo fi àwọn gún lágídí ni wọ́n bá fọ́ mi létí àmọ́ mo ti sọ fún wọn tẹ́lẹ̀ pé mo ní ìpèníjà etí pé èèyàn ò kì í fọ́ mi létí o àwọn náà dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n bí mo ṣe ń rán wọn létí pé kí wọ́n má tún gbá mi létí mọ́ níṣe ni wọ́n ń fọ́ mi létí léraléra wọ́n tún bẹ̀rẹ̀ sí kópa ti ẹbòmí ní gbogbo ara ibẹ̀ nínú ti bí mi a sì bẹ̀rẹ̀ sí kòdìmú mi ò sì mọ̀gbà tí mo gbé ọmọ odó kan tọ́wọ́ mi bà ni mo bá là á mọ́ wọn lórí gẹ́gẹ́ bó ṣe wí wọ́n ní nígbà tọ́gà rẹ̀ òun ṣubú lulẹ̀ dípò kí ọmọ ọ̀dọ̀ yìí tètè ṣáájú rẹ̀ tàbí kó ké níṣẹ́ ló bẹ̀rẹ̀ sí í fi nǹkan ya ara olóògbé náà káàkiri kó bàa lè dàbí ẹni pé àwọn kan ni wọ́n wá ṣàkọlù sí i tí wọ́n sì ti sá lọ àti ẹ̀ gbọ́ pé kì í ṣe ẹsẹ̀kẹsẹ̀ lólóògbé náà dákẹ́ àwọn mọ̀lẹ́bí kan tí wọ́n rìn sásìkò sáré du ẹ̀mí ẹ̀ wọ́n gbé dìgbàdìgbà lọ ilé ìwòsàn kan ọ̀kan nínú àwọn mọ̀lẹ́bí náà tí kò fẹ́ kí wọ́n dárúkọ òun sọ pé nínú mọ́tò tí wọ́n fi gbé olóògbé yìí ọmọ ọ̀dọ̀ yìí ló ti ọ̀gá rẹ̀ tó gbé orí ẹ̀ lẹ́sẹ̀ bí ẹni pé kò mọ nǹkan kan nípa ohun tó ṣẹlẹ̀ sí i àmọ́ níṣe ló ń dọ́gbọ́n fi ọwọ́ dí ọ̀gá rẹ̀ yìí nímú pa bó ṣe ń dáwọ́ bò ó nímú ló ń tẹ̀ lọ́fun èyí tó mú káwọn bẹ̀rẹ̀ sí í fura torí olóògbé náà ṣì mí nígbà yẹn bó tilẹ̀ jẹ́ pé ó ti ń pọ̀ kàkà ikú ìwọ̀nba ọ̀rọ̀ gbólóhùn kan tí wọ́n lọ́kùnrin náà sọ kó tó gbẹ̀mí mì ni pé ọmọ ọ̀dọ̀ òun yìí ó dárúkọ rẹ̀ ló pa òun o wọ́n ní gbàrà tọmọdọ̀ yìí ti gbọ́ bẹ́ẹ̀ ló ti pòórá bíi só kó tóó di páwọn ọlọ́dẹ kan rí i mú ṣá ọmọkùnrin tí wọ́n lọ́mọ bíbí ìlú Abakaliki ni nípínlẹ̀ Ebonyi ti wà lákàtà àwọn ọlọ́pàá Anambra níbi tí ìwádìí tó lọ́rìn ti ń tẹ̀síwájú ọ̀pọ̀ àwọn ọ̀rẹ́ olóògbé yìí ni wọ́n ti lọ ṣèdárò rẹ̀ lórí ìkànnì Facebook rẹ̀ wọ́n ló yààyàn lẹ́nu pé ọmọ ọ̀dọ̀ rẹ̀ tó ń pa fún jẹ tó ń pa fún mu tó ń raṣọ sí lọ́rùn ni yóò padà wàá dá ẹ̀mí rẹ̀ légbodò lọ́nà ìkà bẹ́ẹ̀. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.